Ọlá ni sá o. Mo fẹ́ rìkọ́dù voice yín sá o. Mo ní question ni, so mo á bẹ́ rìkọ́dù ẹ̀. Mo ní dáàdì mi kan wá, ọba ni wọ́n, ní ìlú Òtù. Ìgbẹ́ ní sáìdì òkè ògùn ní ìlú yẹn wá, Òtù. So alhamdulillah wọ́n dúró lórí ẹ̀sìn dáadáa wọn kì í ṣe ọba tó jẹ́ ọba ẹlẹ́bọ ọba tó dúró lórí ẹ̀sìn dáadáa ni wọn but àwọn tọ́lọ̀ ló ń sábà fi fún wọn tí wọ́n fi fi ẹbọ sílẹ̀ àwọn náà làwọn jama tabligh so always wọ́n dẹ̀ láwọn ọmọ tó jẹ́ sunni nínú àwọn ọmọ tó jẹ́ ọkùnrin àti lóbìnrin tó jẹ́ ahli sunna but èmi mo máa ń pìkì wọn ní Qur'an mo máa ń kọ́ wọn ní Qur'an nílé so wọ́n máa bí ní question always pé àwọn àwọn ògbọ́ràn sí àwọn lẹ́nu mọ́ nǹkan kan báyìí so pé wọ́n tẹ̀lé àwọn lọ sí jáde mọ́ something like that so mo dẹ̀ rí wípé ìfẹ́ àwọn jàmáà àtẹ̀bílígì wà lẹ́nu wọn gan àtàwọn dáadáa tọ́lọ́run ti ní kí wọ́n bá pàdé látàrí pé wọ́n bá wọn pẹ̀lú líìgì sí so ọ̀dọ̀ wọn náà mo wà báyìí presently bẹ́ẹ̀ wọ́n á sọ fún mi pé kí ni reason tí jàmáà àtẹ̀bílígì ọ̀gá òun ṣe dáa question yìí wọ́n á sọ fún ọ pé àwọn olùmọ̀ ló lè dáhùn rẹ̀ pé ọmọlé kí ó sì lè mí pé but mo lè bá wọn call doctor láti béèrè question yẹn so àwọn náà ń gbọ́ báyìí. Àkọ́kọ́ ọpẹ́ ní tó lọ́n sọ àwọn mùsùlùmí. Ìsìláàmù tọ́nà ọ̀bẹ ẹlẹ́dàá tó fi ṣèkẹ́ wa. Àmọ́ pé lẹ́ni tọ́lọ́run fi ránṣẹ́ wa ìnáwó anábà Muhammad sallallahu alayhi wa sallam gbogbo nǹkan tí Islam sì kó sínú náà lọ́lọ́run àtànábì ti ṣàlàyé fún wa ìlànà tá a gbọ́dọ̀ máa tọ̀ ìjọ ọ̀nà tá a gbọ́dọ̀ máa rìn láti gbọ́dọ̀ máa ṣẹ̀sìn wa kò sí ìtànábì sí ilẹ̀ tí ó ṣàlàyé fún wa àmọ́ pé lójú ọ̀nà pàǹṣẹ Islam yẹn náà oríṣiríṣi àgbọ́yé ọ̀tọ̀ọ̀tọ̀ náà ní nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n máa ṣe tó ní kálukú rò pé islam náà ló náà ń ṣe. sọ̀rọ̀ anábì sallallahu fi yé wa pé àdáwò ṣe àwọn ẹni tó wa nípa pé ti ṣe fi àwọn ànábì tí ó fẹ́ sì wọn láti ṣe ṣàlàyé rẹ̀ fún wọn wọ́n kún yẹlẹyẹlẹ kúrò lójú rẹ̀. bẹ́ẹ̀ náà ni ó tún ṣẹlẹ̀ ó ní gbogbo oníkálukú nínú àwa tá a la jẹ́ mùsùlùmí ìpín yẹlẹyẹlẹ ọ̀sẹ̀lẹ̀ èyí káwọn èèyàn pín sí ọ̀nà mẹ́tàléláàádọ́rin that is seventy three sect gbogbo wọn pátá iná sì ni wọ́n wọ àfẹyọkàn ẹwà pé ní fẹ́ sórí rẹ̀ gẹ́gẹ́ bí ẹlòmíràn ti ṣe fẹ́ sórí rẹ̀ tọ́jú ní kí ẹyọkàn tánà bí tọ́ka sí wọn náà nìkan tí ọjọ́ wa lójú tí ó sì wù wá a máa ti ṣètò láti jọ́ kan nínú wa. à kò ní já o téèyàn ṣe Islam tó ṣe pé lábẹ́ títẹ̀ ló fún ọlọ́run àìmọye nǹkan ní wù wá sí láyé yìí tá a lè ṣe torí pọ́lọ̀ náà gbọ́dọ̀ ṣe àìmọye nǹkan náà lọ́mọ èèyàn ń ṣe tí wọ́n pé kò wù ẹ̀mí rẹ̀ láti ṣe. ó dà pẹ̀lú gbogbo òfin ọlọ́run táwọn ń tẹ̀lé ṣé ó sì dáa ká kú láyé láti wọn lọ jẹ pé inú nánà láti lọ wọ ìsẹni tí ó wù bẹ́ẹ̀ o sọ ìdí nu tó ti jẹ́ pé ìlànà ilé ìtọ́nà ọba ẹlẹ́dàá tó fún ànàbì sọ̀rọ̀ wà lè sẹ́là yẹn lẹ́yìn kí ni pẹ̀lú òwò àti gbogbo ẹlòmíì ká sojú kòkòrò láti rí pàǹtẹ́lì èsì àbí àgbọ́yé àwọn èèyàn kan tó yí apá tó lòdì sílẹ̀ yìí. torí ẹ̀ èwo wá lójú ọ̀nà tẹ́ ẹ kéèyàn tọ̀ lójú ọ̀nà tẹ́ ẹ kí wọ́n tọ̀ ti dáhùn rẹ̀ ma lọ ní gbogbo kálukú iná ni wọ́n wọ̀ tó máa pín yẹlẹyẹlẹ ẹyọ kan tí wọ náà wọ́n wá bí léèrè pé kí làwọn èèyàn kan yẹn náà ń ṣe tí wọ́n fi náà ó ní ṣe ni wọ́n wà lórí tèmi àtàwọn

eléyìí ni nǹkan tó lè jẹ́ ká sórí rẹ̀ ló lè jẹ́ ká rí ọ̀nà ọ̀la ká rí gbà. ọ̀rọ̀ nísìnyí tí jàmá kan bá wá dé ní jàmá tó ti sọ fún mi pé àfi kí n tẹ̀lé ojú ọ̀nà tó ń tẹ̀lé kéèmì ẹ lè bá jẹ́ pé mo lọ́la màá gbé sórí skéèlì ni nǹkan àwọn làwọn ti ń bẹ lórí irú tí èmi àtàwọn sáájú mi ń bẹ lórí rẹ lónìí tòótọ́ bá rí mẹ́ àjẹ́ pé orúkọ kọ́lọ́jà lọ́dọ̀ tiwa ẹ̀sìn gangan gangan ní kókó lọ́dọ̀ tiwa ẹ̀sìn tá a jẹ́ kókó nù ìjọba gbé jamaatu public tọ́jọ́ fún náà là ń gbé yẹ̀wò ìjọba gbé wọn sórí òṣùwọ̀n yẹn tí orí íńtánẹ́ẹ̀tì àtàwọn sábà rẹ̀ ń bẹ lórí rẹ̀ wàhálà àwọn tẹ̀blíìgì yẹn wà lórí rẹ̀ lónìí tó dájú kìí ṣe orí rẹ̀ làwọn wà nǹkan àwọn ideology ni kìí ṣe ẹ̀sìn dáná fi wọn àná ideology ọ̀gá àwọn kàndáháláwí tó ń gbé kalẹ̀ tó sì ń fẹ́ kí gbogbo ayé kí wọ́n máa tọ̀ náà ni ideology kan pè ní tablet inú èèyàn sì ẹkọ pamọ́ sẹ́nìbọ̀dì àwọn sọ pé sìn tí àwọn fẹ́ kí àwọn èèyàn tẹ̀ láwọn sí i three-point agenda ni nàìjíríà three-point agenda ìpín nǹkan tó máa fi hàn náà fi sọ̀rọ̀ bá àlè ìṣẹ́lẹ̀ tí gbogbo ẹ̀sìn tó máa fi hàn náà bí wọ́n á parí sórí three-point agenda so gbogbo onílàkà iná ti mọ̀ pé this is an innovation ìpèjọ́ ọ̀nà tó máa fi hàn náà fi sọ̀rọ̀ bá àlè ìṣẹ́lẹ̀ ká má lọ jìnnà gan wọ́n àdìsí Jibril alayhi salam. nítorí ànábì sallallahu bá wasallam láàrin àwọn sàhábà ó sì béèrè nípa islam ó sì béèrè nípa al-iman ó sì béèrè nípa al-ihsan ìgbàdé lọ dìde yìí ànábì sallallahu alaihi wasallam bí àwọn sàhábà wọn máa kí ẹ mẹni tó wá sì béèrè yìí ọlọ́nà àtànábì ló mọ̀ ànábì ní fa innahu Jibril atakum yu'allimukum dinakum. jibril nù alayhi salam ń ṣe ló wá láti wá kọyìn lẹ́sìn yàní ọ̀rọ̀ yẹn ó lágbára púpọ̀ nínú riwaya kan atakum yu'allimukum umura dinikum ṣe ló wá bá yín láti wá kọyìn lọ́rọ̀ ìsìn tó bá padà sínú àdìsí yẹn tó bá rí pé a fẹ́ wo detail wá ń bẹ̀ ó ti ṣe béèrè nípa alìsílámù àwọn ọ̀gá alìsílámù yẹn. ní kíláàsì márùn ó ṣe béèrè nípa al-iman al-iman òun ní kíláàsì mẹ́fà tó bá fi márùn tó bá fi kún mẹ́fà ó di eleven ó tó ṣe béèrè nípa al-ihsan tí wọ́n ń pè ní al-ihsan wọ́n lòun náà tún ní kílà ẹyọ kan when you had five to six to one it gives us twelve. Yes. Ànábì sọ̀rọ̀ náà ní sinú àwọn sọ fún yín tí jìbìrì làwọn àti ẹni kó wa kọ́ yín lẹ́sìn kó wa kọ́ yín lẹ́sìn. Ìhàyà ni sọ pé wa kọ́ yín lọ́rọ̀ ẹ̀sìn. Ok, if ànábì tọ́lọ̀ ń fẹ̀sìn rán fúnra ara rẹ̀ méjì sílẹ̀ ike gbogbo nǹkan tí jìbìrì wa béèrè lẹ́sìn nítorí wa béèrè lọ́rọ̀ ẹ̀sìn. How then can anybody come? Láti wá sọ fún mi pé. the religion must be put on, on, on, on six point agendas. <laughs> And every dollar this is ẹgbọ́n nǹkan tó ń sọ fún it. That is tí sì kan So therefore, all other movements ten rí tí saying, it is yẹn kì í they are just movements. Hmm. So àwọn ideologies in Allahumma àyàfi tó bá kí èèyàn bá ṣe tán láti fi ìsìláàmù tẹ̀ gbà pààrọ̀ èèyàn bá ṣe tán láti fi ìsìláàmù tẹ̀ gbà pààrọ̀ ni wọ́n sọ pé èyí tó ń fi ńlànà bíi tá à ń pariwo nǹkan ọjà lọ́dọ̀ tòun bíi àìdíà táwọn eléyìí mú wá because àìdíà àwọn lọ́wọ́ àwọn acceptable song ju ẹ̀sìn tó náà fún ànábì lọ a sì mọ̀ pé ẹ̀ńdọ́ àtẹ̀lẹ́tà ànábì ló lè torí rẹ̀ gbogbo àwọn movement yẹyẹ yẹn twenty second ti bẹ kó lásán nìyẹn fáwọn ìtajà ìgbò. yes ẹ rí i pé kí ni kókó ní ìsìta wa bá ń sọ̀rọ̀ ìsìlámù ní kókó ẹyí tá a bá lọ tá a bá bọ̀ àbá kọ́ àwọn èèyàn fíkì àbá kọ́ àwọn èèyàn ní síra àbá kọ́ àwọn èèyàn ní gbogbo àwọn nǹkan wọ̀nyí. so at the end of the day ẹ̀rí pé dákun padà padà sí ni pé jama ẹ jẹ́ ká mójútó àkídà ká mójútó tẹ̀wọ̀ sí ìdí wa. Hmm. and because without that tawhid gbogbo ń tá a bá náà ṣe àṣedànù lásán tó hmm. èèyàn ní ẹ̀sán kankan tí ó gbà lọ́dọ̀ ọ̀rọ̀ because ìgbà tó bá ti jẹ́ pé ó bá the foundation hmm. kí ló lè kọ́ lórí irú òfurufú bá òfurufú bá tó yẹ pé kò dúró lórí nǹkan kan tí lèèyàn jò láti sọ ẹ ẹ rí àmì ìṣọlọ lọ́wọ́ àmì ìṣọlọ níbẹ̀rẹ̀ ìsìn Islam ó ṣe good thirteen years sevenly foundation fundamental issue in this religion the tawhid ẹ̀sọ́ ọlọ́run ọba lọ́kàn and nínú ìjọsìn no matter how you can walk here and there all over the world go to the table, go to ṣe jàmá kan koríko ń ṣe ìranu at the end of the day you don't have any importance tó fún tawhid ẹ dákun ṣe kò ti yé kálukú náà sẹ́ńtàn fásitì kò ṣòfò dànù so o ní importance kan tó fún tí ẹni tá a fẹsẹ̀ ránpẹ́ lẹ́sìn nǹkan tí ẹ tẹ̀ là kalẹ̀ ilẹ̀ yín kà fún kánà tí o fọ́ mu nìyẹn rather than will you tell me there uh, nǹkan tá a ṣe yẹn ti da ìwọ̀n da ìwọ̀n ga àwọn èèyàn gain kí náà gain at the end of the day ṣé gain yẹn ni padà já sí loss nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn so therefore tòhídìí ẹ̀ rí i pé ah, ọ̀tá ńlá ni lọ́dọ̀ tẹ̀lé jù ọ́ wọ́n ti fẹ́ gbọ́ o hmm. torí pé àwọn kàfẹ́ kó àwọn èèyàn jọ lásán ni hmm. àwọn aim fún àti tún àwọn èèyàn ṣe tó wọ́ọ̀sì bí wọ́n ṣe rí oore gbà lọ́dọ̀ ọlọ́run láyé àti lálùpẹ̀ yára all that bothers them is just tẹ̀lé wa fún wa so that number ó fi pọ̀ sí so káàsì tún lẹ́lòmíì náà fàkún náà tẹ̀lé wa òkè tó bá tẹ̀lé yín wá tẹ̀lé on what base so that is the problem so therefore eh, irú dáàdi yẹn ní ìsinyìí àkọ́kọ́ abáwọn dúpẹ́ wípé bóyá àwọn nǹkan tá ń ṣe tẹ́lẹ̀ tó jẹ́ ìṣẹ́gun sọ́nà wọ́n pàtì á àbáwọn dúpẹ́ o tó bá sì pàtì kan gbìyànjú láti rí fún àwọn pàtì kan because ẹ mọ̀ pé nǹkan tó pàtàkì òun náà ní kí kí n lo ṣe káyìn tó fi fàyè sílẹ̀. Hmm. bẹ́ẹ̀ tó èyí tó dà ní alkhawatin níta ṣe káyìn hmm. àti kágbá ènìyàn hmm. ọlọ́run lè ti fi mànà nígbà kan kó a jẹ́ pé látàrí ó tún rìn sọ́tún ó rìn sósì kò concentrate lórí òdodo ṣé tún padà dẹni tó lùlù ọ̀nà yẹn kọ́ lọ́mọ bàbá fi fún ọ bẹ́ẹ̀. so wọ́n gbìyànjú láti rí i pé àwọn mójútó ẹ̀sìn not on the base of any uh, sect or the belief or anything like because eléyìí ọlọ́mọdé afáàjì kò ṣòfò òfin kankan dáńgá bí ṣe òfin kankan dáńgá bí ṣe ọlọ́run lè ká dàrá náà ẹ̀rọ ti sọ fọlọ́ pé àwọn èèyàn yẹn náà wọ́n rí láti jìnnà sẹ́bọ sáfì àmọ́ ẹ̀bọ̀ owó ní tẹ̀blíkì mọ̀ pé ẹ̀ka jìnnà hmm. ẹ̀bọ̀ owó ní tẹ̀blíkì because ní tí mi ìbá dá mọ̀ mí lè lé àwọn èèyàn jìnnà sí tí ọ̀bá dà ntí màá sì dáàmà yín lè pa àwọn èèyàn wá sídìí rẹ̀ tó bá jẹ́ nítorí dá torí pé níta bá ní àlebùn hmm. yẹn lẹ́bùn. so abádáde yẹn abáwọn èèyàn á ti wá pàrọwà fún wọn so that pẹ̀lú gbọ́dọ̀ gbogbo ó fi parí fún wọn lórí dáadáa dáadáa ńlá wọ́n gbìyànjú láti jẹ́ pé súnà ni wọ́n ń ṣe hmm. wọ́n fi tàbílíìgì yẹn sílẹ̀ pátápátá hmm. because tàbílíìgì yẹn sojú ọ̀nà ànábì sallallahu alayhi wa sallam. and as we all know anabi yìí báyìí ọlọ́run ti ràn sí wa now over one thousand four hundred years ago fourteenth mm-hmm. century so ọ̀nà tọ́lọ́run fi ràn yìí ó ti pàṣípì gbogbo whatsoever your movement or ideology may be. so ní ìsẹ́nìkan á sọ fún mi pé èmi ìnira ìdáná wà fi kí n di tẹ̀blíìgì ajẹ́ pé Islam gàgà tẹ̀blíìgì ní because ní ìsìn tẹ̀blì níjò ló ń dé níjò ló ń dé tó bu afẹ́jọ́ condition pípé tá a fi wà lùtẹ́nà bí kẹ́nìkan sọ fún wa ní pé a ẹ̀yìn anábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lọ̀ kódà àwọn tẹ̀blì yẹn wọ́n jẹ́ kí wọ́n wọ ibi táwọn èèyàn bá wà ó àfikún owó láwàní wọ́n máa fẹ́ wà ní àwọn sọ̀hábà àwọn ṣẹ̀gbọ́n fún òwe lára ni ẹnìkan á ní ah, àìdínrọ́kù wa bó wa tẹ̀blígì wà láyé ànábì àwọn àgbàgbà ha kò sí tẹ̀blígì láyé ànábì ìwà àlùjànnà ti wá gbọdọ̀ jẹ́ kí n ta kọ̀ǹdíṣàn májídé tẹ̀blígì. torí jọ lóye wọ́n á gbìyànjú láti jẹ́ pé súnà wọn sí hmm. àwọn tó bá sì máa súnà náà ọmọ ọkọ ọmọ jìnnà sí wọn hmm. wọ́n ti kọ́ ọmọ gbọ́ àwọn dánilẹ́kọ̀ọ́ tó ń fi ta súnà ọmọ gbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́ tí wọ́n fi máa kí ní jẹ́ tẹ̀wọ̀hìd. Hmm. ó lè ṣeé ṣe kọjá pé kò ń túbọ̀ ṣe ní wọ́n pẹ́ bọ́ tí wọ́n pa gbogbo ẹ̀ màtí kátólíìkì tá ń tẹ̀lé táwọn ọ̀tá kan mọ̀. Hmm. ṣéṣe kọ́ mi ò tún sẹ́kù. Hmm. ṣẹlẹ̀ kó ti yẹ fún pati kí wọ́n sì pati. tó kátùnbọ̀ tán lè bá a dà. wọ́n náà ní kí wọ́n dì mọ́. wọ́n náà ní kí wọ́n dì mọ́. gbogbo ń ṣe pé consist poison hmm. kò ní tètè yé ẹni tí ń la nígbà tó bá la débi tí poison yẹn wà so therefore tàbí uh, kìí ṣe símbù kan kìí ṣe uh, ìkíní kan rómọdé kan tàbí pé báyà aráwọn kan tẹ̀lé fún ìkíní jẹ lọ́dọ̀ lẹ́yìn náà à ń bínú sáwọn ọmọ tiwa tá torí pé wọn fẹ́ wá ṣèjáde ìjáde táwọn ń ṣe jáde nǹkan káwọn gan pátì tó bá yẹ pé sìn bá ní kìí ṣe tẹ̀blíìgì nìkan ni wọ́n máa ṣe jáde ìjáde bẹ̀rẹ̀ kò tí tó two hundred years Islam sì bẹ̀rẹ̀ láti one thousand four hundred years plus. Hmm. ok Islam jọ wa ní kí n máa ṣe jáde nítorí ní tẹ̀lé ni àbájáde alẹ́ kan geology kan táwọn kan lọ kó wa. ìjẹ́ bó ti ṣe jẹ́ lẹ́yìn náà tó bá tún gòtò eh, biography ẹ̀rọ eh, tó dá tẹ̀blíìgì sílẹ̀ ẹgbẹ́ sufi ni tàbílíìgì ń gangan fún ara rẹ̀ ni multiple sufi ni ìwọ̀n tó akọ́ comprise sufi oríṣi ni tó ẹ mọ̀ pé onítètè jẹ́ ẹni tó bá mọ̀ tó dáhùn ẹ máa ti gba nǹkan tó máa ti gbà á rí ẹni gbọ́dọ̀ ní fọ́nà mọ̀ gbogbo bó ṣe wù kẹ́ pariwo tó kò ní gbọ́ nítorí pé kìí ṣe pariwo tẹ̀ ń pa òun yàn jáde ṣùgbọ́n ẹni tẹ̀ ń pè kò sẹ́mi lára rẹ̀ ni ìdí náà tó ti jẹ́ pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn fẹ́ máa sọ fún pé kínní kan ọ̀dà kínní kan ọ̀dà yóò fà gidi ni yóò fà kíkọ́ rí ni wọ́n sọ pé àwọn onífilẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lẹ́fà àwọn lálùjá ńlá ni lọ́wọ́ yín ni náà wà ní kámọ́ bá wọ nánà lọ́lọ́run fi máa nà bí kámọ́ bá tó wọ nánà làwọn kan ti gbọ́ tó sọ yé táwọn sàlàyé rẹ̀ fáwọn yẹn alẹ́ wà lùjẹ́ náà nánà nàbí sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn náà ti tàkàtà àwọn tó sì gbàgbọ́ yẹ kí tọ́lọ̀ fi wọn náà fún pariwo. so eléyìí jẹ́ ìlanilọ́yẹ̀ tọ́lọ̀ máa ní kí àwọn jáde ká máa gbọ́ wọ́n gbìyànjú láti gbé e yẹ̀wò wọ́n sì fa àwọn tí ń ṣe súnà mára tọ́lọ̀ ẹlẹ́dàá kọ́ ràn wọ́n lọ́wọ́. lásìkò yẹn náà tó máa láwọn fẹ́ ṣe súnà ẹ̀yìn tí ẹ bá ríran ẹgbìyànjú láti jẹ́ kí wọ́n mọ àwọn ẹni tí wọ́n jẹ́ pé wọ́n dúró lórí dáadáa nù súnà náà torí ká má lọ jẹ́ pé àwọn alárekúndá àwọn alápèjù àwọn aláhọ̀kànbọ̀ ni wọ́n tún lọ kó sí lọ́wọ́ bí àtẹ̀kùn ìríyà kọ́nà ẹ̀ lọ́dọ̀ àkóso àná wa ọmọ jẹ́ pé ọ̀pọ̀ nù abọ́ tí wọ́n fi ń dín àkà kókókó nù lápáta pọ̀ngodo ọlọ́run sọ àná wa. Ẹ̀ẹ́dì, wọ́n jẹ́ bí wọ́n lọ fẹ́ràn ṣe fọ́nà. ماشي ده سوا الله أكبر آمين أكون رمضان يا رب الله آمين